ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń rí amóhùnmáwòrán Orísun fún ìgbà àkọ́kọ́ ètò bàbá ètò rẹ̀ pẹ̀lú Ọláyímíkà Babs Àtàbàtúbú abẹ́rẹ́ orin àlejò mi lágodo tòní Adébùkóyè Ṣófùmádé ọmọọba the jumbo beat ọmọọba the jumbo beat ọmọ Ògèrè àbí ni wọ́n ọmọ Ògùn state ni àmọ́ ìlú Ìbàdàn ni wọ́n bí wọn sí wọ́n sì kàwé ńbàdàn kó tó di pé wọ́n wá di gbajúgbajà olórin wọ́n bá nǹkan kan bọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní ìdí tí àwọn ènìyàn ṣe fún àwọn ní ọmọọba the jumbo beat ni wípé wọ́n rí i pé àwọn lè ṣọ̀tún àwọn lè ṣòsì wọ́n lè kọ oríṣiríṣi ìlà orin àti ẹ̀yà orin ọ àyìn náà ẹja wò kájọ ṣe kájọ wò ọmọọba. bàbá mi. ọmọọba. mo jẹ́ tù bàbá mi. ó sì dá yín lójú dáadáa. ọlọ́run ni mo mọ̀ pé ẹ mọ̀ bàbá wa ti ń jẹ́ Orlando Owo dókítọ̀ Ọ̀làndọ̀ bàbá wa kọ́lọ́n fọ̀rùn kẹ́wọn kọ́lọ́n bá fọ̀rùn kẹ́wọn mo fẹ́ kẹ́ ẹ dún bíi tiwọn gẹ́lẹ́ láàrin ìṣẹ́jú kan kẹ́ ẹ sì kọrin ó lè jóni wọn lẹ́fi kọ́ ó lè jóni ara ìgbọ́ ẹ kàn dún bíi tiwọn ẹni gbogbo ọ̀nà lẹ́lẹ̀ gbígbà ẹ mọ̀ pé ẹni tó máa dún bíi tiwọn. àmọ́ pé jọmí jọmí ò lè jọmí àmọ́. Àtàbàtúbú yébó bá ròde ẹ̀dì rere gbajúbọ̀ bí ẹni re kíkú bá pa ẹ́ rèwerèwe èèyàn máa dún. ìyẹn èmi ni wọn dún yẹn ẹ máa dún ẹ dùn bẹ́ẹ̀. kó bá lè máa lọ lórí ẹ nínú àwọn. tẹ́ntẹ́rẹ́ tẹ́ntẹ́rẹ́ tẹ́ntẹ́n gbẹdùn tẹ́ntàn. Àtàbàtúbú lórí ètò yìí ló gbé bí wálé rí o Àtàbàtúbú. ẹ mà ti ń ranjú ẹ mà ti ń ranjú. mi ti ranjú ọ pé mo àṣẹmẹrẹ bàbá yìí mọ àṣẹmẹrẹ àyè ṣe mọ.

ẹ tún lè kọ gbogbo ẹ bàbá wa kan láwọn ọgbà kan hmm. ìgbà tàsìkò kan ń bọ̀ mo mọ irúgbìn tí mo ti fomi jẹ́ mi gbẹ o ń dájú ń ò fa ìhòká o mo fẹ́ kẹ́ bá ń dún bíi tiwọn náà. orin ìgbàanì nìyẹn. orin ìgbàanì eh. kò sùn wá láti máa kọ́ orin ti ìgbàanì. Eh. Eh. orin ìgbàanì nìyẹn. ẹ kọ yín náà. orin ìsìn yìí ó ti wá sùn yín ṣùgbọ́n eh, torí ibi tó rí gangan sodo sínú eh. <laughs> ó yẹ sáré fún mi ní ìlà orin bíi mẹ́ta péré tó wù yín tẹ́ pé ẹ lè ti ara yín bọ̀ dáadáa torí jumbo beat nìyí. gbogbo orin mm. mo lè tira mi bọ̀ lórí beat kan náà. lórí beat kan náà. bẹ́ẹ̀ni but lórí ipe kí n fún yín ní orin mm. mẹ́ta tí mo lè kira mi bọ̀ nísìnyí mm. ẹ ká dórí ìtàgé. tá a bá dórí ìtàgé ah! ibi tẹ́ ẹ rún mi mọ̀ tún ga hm, mi lè sọ pé di two o wọn ò láṣù wà ẹni kí n kí bọ̀lẹ̀ lẹ́ẹ̀kan <laughs> ah, ẹ dáa bẹ́ẹ̀ ó dáa bẹ́ẹ̀ ẹ já wá wò ọ̀rọ̀ débi tí à ń lọ gangan mo sọ̀rọ̀ ní ìsìn ẹni orin ìgbàanì àwọn wo ni orin ìgbàanì àwọn wo ni orin ìsìn kí ni tá a lè fi dá orin ìgbàanì mọ̀. Hmm, àwọn ìbéèrè ńlá lè béèrè yẹn yíbo hmm. gan orin ìgbàanì àwọn gan ni orin hmm ẹ sì lẹ́ẹ̀kọ́ ní ìsìn so ẹ kọrin mọ́. no ẹmọ kan kan ṣàwádà ni. ok àwàdà nìyẹn àwàdà ni torí ká máa là ó. àwàdà ni orin ìgbani gangan lórin hmm. àwọn orin ìgbani ẹ máa rí ẹ máa rí mẹ́sẹ̀gì mbẹ́ hmm. kókó ọ̀rọ̀ bọ́ọ̀rì ìsìn yìí oníkálukú kan wá àti jẹ nǹkan tá máa ṣe tá máa tàbí abí ọdún kan ọdún méjì kó fi àti jẹun hmm. bọ̀ ìtẹ́ bá wo orin àwọn bàbá wa kí n sọ ní adé kò sórí oníwọ̀n ẹ̀yin náà wo orin yìí ó ní gbogbo orin tí mo láìkì jù àsìkò láàyè ẹ̀dá kan kò mọ̀ la àmásìkò ló dààmú ẹ̀dá. ẹ wo orin yẹn. ẹ bá ń kọ́ tán ẹ bá ń kọ́ tán. lórí àpáta tí Jésù ni mo wà kò sóhun ẹni ayé kan ogun ayé kan kò lè bà mí lẹ́rù mọ́ torí èmi ti mọ̀ wípé tòlúwa láṣẹ koríko ti wù lórí àpáta lọ́lá Olúwa kò ṣọ́ wa délé o. kárẹ́rẹ́ ọjà jẹ́ káàkiri. ẹ gbọ́ orin ẹ gbọ́ orin hmm. bó ní sìn yìí àwọn ọmọ sìn hmm, hmm. yìí. ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀. wọ́n á túmọ̀ sí pé orin ìgbà ni gangan wà lórin. ọ̀rọ̀ wí mímọ́ kan sọ pé bó ti wà láti ṣe ó ń bẹ ní ìsìn bẹ́ẹ̀ ni yóò máa rí àwa èmi sì ń kọ́ lórí mò ń báyìí kọ́ ni yóò máa rí àwọn ọmọ tá à ń bí ní ìsìn àwọn orin tí àwa fi dàgbà tó ń kọ́ ọ̀yàn lọ́gbọ́n tó ń tọ́ ọ̀yàn sọ́nà ò fi bẹ́ẹ̀ pọ̀ mọ́ kí ni ẹ̀yin rò pé ó lè jẹ́ bí ọ̀nà àbáyọ bí ojútùú sí àwọn ìṣòro yìí ṣé ìjọba ni kábẹ̀ ni àbí àwọn òǹkọrin gangan gan àáṣà jẹun ìlú lórí bó ti rí. nǹkan tí èmi rí níbẹ̀ ni pé àṣàwọ̀ ti pọ̀ jù nídìí. àṣàwọ̀ ó pọ̀ nídìí iṣẹ́ tá à ń ṣe ní music industry yìí most of àwọn àwọn àwa ẹ jẹ́ kí n put it tá a wà nídìí iṣẹ́ yìí ẹni tí kò sẹ́ni tó fẹ́ ro ọjọ́ ọ̀la wípé òun fẹ́ rìn fún ten years twenty years kọ́nsá yìí tẹ́ ṣe rúrúrú ẹ wo bàbá sàn ni ó sì wọ́n sì wà láti gbà láti gbà yé wọn. agbọ́njú bá wọn bàbá sì wà lórí ìtàgé. bẹ́ẹ̀ ni ẹni tí like mímí sẹ́ láìpẹ́ ní bàbá òbí àràárọ̀ hmm. ah, ni a máa gbọ́ bàbá dẹ̀ sì wà ó ní kò sóni wọn tó tírí tó ṣáárí bọ̀ nísìnyí àṣàwọ̀ ti wọnú orin wọ́n kọ́kọ́ sáré jẹun ẹlòmíì báyìí bí ibì kan náà ṣe àyípa òun náà lẹ́bùn orin oníṣàyẹ kọrin bá ti pọ̀n kọ́ papọ̀ tó dẹ̀ lówó láti hmm. púṣe torí nǹkan tó bá ti tó bá ti lówó láti púṣe orin ó ti púṣe báyìí àwọn yẹn ti gbọ́. kí wàá ní ọ̀nà àbáyọ sí gbogbo kùdìẹ̀kudiẹ tó wà nílé orin báyìí tẹ́yìn rò pé ó lè jẹ́ ọ̀nà àbáyọ sí. ọ̀nà àbáyọ ni pé kí tí ìjọba nínú èrò tèmi tí ìjọba bá lè bá wa dá sí industry kán bá wa máa sanitize àwọn orú oríwo ló ń jáde hmm. táwọn èèyàn gbọ́ kí ni ó tí board kan bá lè wà yípa ìwọ wo ló lè àwọn oríwo ni òun ṣe bó bẹ́ẹ̀ ṣe jáde kókó àwọn oríwa ní message. kó má kàn jẹ́ pé orin ṣáá kó má jó orin kó má jẹ́ pé beat nìkan làwọn máa jó sí. kó ètò bàbá ètò mo tún kí pé ẹ kú gbádùn bẹ́ẹ̀ ṣe bá ń fi ọkàn bá ètò yìí bọ̀ torí ẹ ń ba lọ náà ló bá kú ọmọọba àdé jumbo beat láti yànyànlú Àbújá ni mo gbé wá ní àlejò lórí ètò tòní fẹ̀yìn tí ẹ̀ bá wà ńgbà tá à ń dá ọkọ wọn <sighs> wọ́n jẹyàn lẹ́rẹ̀ kan ó yẹ kí wọ́n mú òkúrọ̀ yẹ òye yẹ ẹ́ mú ní gbàgbé òṣè ọ̀nẹ́ kí n mú lé lórí <laughs> àbí ẹ ẹ mú ẹ jẹ́ lọ ṣe kẹwọn lẹ́ẹ̀kan sí i tá a bá lọ tá a bá padà dé àtẹ̀mí a sì tún jọ ń padà bọ̀ lórí ètò. ètò bàbá ètò ṣì wà lórí afẹ́fẹ́ o ń gbọ́dọ̀ gbé kúrò níbẹ̀ mọ̀ bọ̀.